gbèjà agbófinró gbìyànjú títí òré wa di bí o ọmọ ìgbà gbádùn ìkà ṣíṣe wọ́n ti gbàgbé pé ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan tó níhun ọ̀hún gbèjà ta làwọn gan. ẹ ṣiṣẹ́ ibi tẹ́ wá ń forí lagbó kiri àbíjàwara bí ẹ̀gún yarí pátá ẹ̀dì ẹ̀dà mi lóògùn ni máa fọ lẹ́yìn olùgbèjà òkú wá fà kékọ́ ni kàkà kékun má jẹ́ iṣẹ́ àwàdà ló máa fi ṣe ìdájọ́ dé òkú yarí ó wọ̀lú ọmọ ẹ̀dá wa ń sáré kiri ta ló ń lé wa ta là ń lé olùgbèjà ǹjẹ́ ó pọ́sibù wípé olùgbèjà ló ní adé ìtàn nínú àwọn ìtàn tí a ti bá pàdé olùgbèjà ní abìjà alápinni fẹ́mi ògèdèǹgbé Tọ́lá Àlàó Lẹ̀pà Sandy Yẹmi Ìkẹ́dùbà Sọ̀kòtì Yẹmi Fádèyí Táyọ̀ Don Richard Mercy Johnson Tito Harrison Ikepela Akíọ́lá Ìyá Dúpẹ́ Ògúndínà látòrí tábìlì three f famous picture ni o Fẹ́mi Ògèdèǹgbé ni olóòtú àtolùdarí rẹ̀ Ọ̀rúngbèjà ẹ kàn sí wa lórí www.orungbeja.com Ọ̀rúngbèjà ó ń bọ̀ dẹ̀